الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل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 àwọn tá à ń ṣe yìí ó ní í ṣe pẹ̀lú owó àbí kò ní í ṣe pẹ̀lú owó nítorí pé owó lé ayé kò sí tàbí ṣùgbọ́n pé ayé tá bá ilé ayé náà la sí ọ̀rọ̀ owó kò tó nǹkan tá a lè máa ran gẹ́gẹ́ sí táwọn àmà wa múra wa lọ́tà tí wàá jẹ́ pé àánú kò ní sí nínú ọ̀rọ̀ wa síra wa. Si àfi kóníkálukú kọ́ máa lépa ọmọ àkejì tó ń tipa àdìjọ jẹ́ mùsùlùmí àdìjọ sọ pé à ń tẹ̀lé ta nàbẹ Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run pa wá láṣẹ ká ṣe dáadáa nínú gbogbo ń tà bá ń ṣe ló fà pàṣẹ sí wa pé wa ma taf'alu min khairin fa inna Allaha bihi alim ònkóńtẹ́ bá ṣe nínú dáadáa ọlọ́run mà dájú pé ọlọ́run ọba mà nípa rẹ̀ dáadáa kan kì í kéré dáadáa kan òṣìṣì tó tóbi tó lè pamọ́ sọ́lọ́ gbogbo ẹ̀ pátá lọ́lọ́run ọba mà nípa rẹ̀ tẹ́lẹ̀ ìbáyé wa a ṣe é pé nínú ìyànjú wa níbi ipá ń wọ́wọ́ níṣẹ́ lọ́yẹ ká máa wá dáadáa lọ́nà tó dáa lọ́nà tó tọ́ ká má gbàgbé pé mùsùlùmí làwa àti pé gbogbo ń dáhùn fún ní ṣe lọ́nà àwọn obìnrin aléèrè nípa rẹ̀ tó bá di lọ́la gbẹ̀ndà kìyàmù ọlọ́run pa wá lẹ́sẹ̀ pé tí ń tẹ̀ ń rówó gbára rẹ̀ tó bá ní í ṣe pẹ̀lú lílo òṣùwọ̀n lílo kóńgò lílo abọ́ ẹ má ṣe dínkù ẹ má jàǹbá àwọn èèyàn ọlọ́ni. ويا قوم أوفوا الكيل والميزان بالقسط ولا تبخسوا الناس أشياءهم أي يامي أما في باوكا أسوان يجوك كل كل استدقوا عنك ما في وا أما الدين كاوين يقفوا الله يلدى أقول لا جنبه ó ṣe jàǹbá ṣíṣe léwọ̀ èèyàn gbọ́dọ̀ jẹ́ ẹni tó ṣe é pé nítorí owó ọmọlúwàbí rẹ̀ yóò sọnù kó wá jẹ́ pé ńgbà tí wọ́n lọ ra kóńgò tọ́kẹ́nu ni wọ́n fi wọ́n fún ọ gbà tí wọ́n ta kóńgò tó há ni wọ́n fi ń ta oní èyí tó há lẹ́yìn fi ń ta lóyún àmì ìtọ́kẹ́nu lẹ́yìn fi ń ra bí tẹ́ǹtì ń rà. eléyìí máa mú kí ọlọ́run rẹ̀ dáa kó sípè fún yàn á sì máa pé gbogbo ẹni tó lọ́n bá sípè fún kò lè rú là wailul lil mutaffifin alladhina idha iktalu ala an-nasi yastawfun wa idha kaluhum aw wazanuhum yukhsirun ala yadhunnu ulaika annahum mab'uthun li yawmin 'azim. يوم يقوم الناس لرب العالمين ọlọ́ni wáyò àyíká tó burú jáìní nínú náà jahannam yóò máa jẹ́ ti àwọn oníjàmbá nínú òṣùwọ̀n àwọn làwọn tó ti pín gbà táwọn bá rà á máa wọ̀ fún wọn pé ìgbà táwọn bá wà tà àwọn máa dínkù wọn ò ní wọ̀n láwọn pé. wọ́n ìlú tí wọ́n á ní ọjọ́ tiwọn nínú jahannama yìí àyíká ni tó burú jáì tó yẹ sí tí wọ́n ọ̀yọ́ ni wọ́n máa jẹ́ àyè wọn nínú náà jahannama kí ló dé tó jẹ́ kí ọmọ èèyàn kì í láàánú ọmọ làkejì torí tara rẹ̀ nìkan ló máa ń rò nígbà tí dé. tó ní í ṣe pẹ̀lú kólọ̀tì àtẹ́ńtà tẹ́lẹ̀ atúfọ̀ọ́kùn kó gbówó lórí ju ti tẹ́lẹ̀ lọ á rí gbogbo àwọn èèyàn wọn ò ní bẹ́ẹ̀ nìkan dá márùn tí wọ́n fi gbé owó rẹ̀ sókè ajaja tí òfin kófin yìí tó bá ọ̀dọ̀ lọ́dọ̀ wọn tọ́jà yìí ti pọ̀ dáadáa inú wọn dùn bí adúró èrè táwọn jẹ látàrí òfin tuntun tó jáde yìí kò ní jẹ owó tó kéré rárá tó fi mí ìbátan wá jáde nígbà míì tó ní ọjà tẹ́ǹtà ní iye báyìí adélófin kékeré dínwó rẹ̀ kù fáwọn èèyàn ìgbà náà wọ́n rántí pé àwọn ń ṣẹgbẹ́ kan ọ̀yẹ́ kí àwọn kọ́kọ́ fi kún lókun. káwọn forí korí káwọn mọ sáwọn ẹgbẹ́ tẹ́wọ́gbà bí òní tẹ́wọ́gbà nítorí pé òfin yìí bá ọjà lọ́dọ̀ àwọn ọjà tó ti bá lọdọ àwọn ọ̀wọ́ gbogbo làwọn rà báwọn bá wá níye sani káwọn máa tà ní ìsìn làwọn kò sí tàbí pé táwọn ṣe yọ ìgbésẹ̀ ìfowókó ọjà onábọ́jà lọ́dọ̀ yín tẹ́lẹ̀sì ní bí wọ́n ṣe sòfin lẹ́yìn náà tẹ̀lé a èrè burúkú tẹ́ jẹ wọ́pọ̀ dẹ̀ ronú sílẹ̀ yẹn ṣùgbọ́n ń gbà onye pé gbàwọn ní ẹdínwó rẹ̀ ẹ máa wò pé adúrú yìí ọjà ti ń bẹ́lẹ̀ yìí tá a bá dínwó rẹ̀ wọ́n tí ó lọ yẹn ti ṣe nù eléyìí ti epo. eléyìí tí ìjọba sọ pé òun dín ogógún náírà lórí lítà rẹ̀ kọ̀ọ̀kan á rí i pé ọ̀pọ̀lọpọ̀ ni wọn sì mójútó dọ̀ sí báyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn sọ pé one forty five náà ni làwọn máa ta lọ́ńtà wa ó dìgbà tí àwọn àwọn ọmọ wọn ta lọ́pọ̀ torí nígbà tí wọ́n ní àwọn fowó kún fún ọ pé ọmọ ta yìí ọbẹ̀ mọ́ lọ́pọ̀ náà lọ́ra títọ́ba ní kò fowó kún òdúró de kọ́ ta tọ́ lọ́pọ̀ tẹ́lẹ̀ àbí kọ́ ta lọ́ọ̀rẹ́ kọ́ mí kó tó fowó kún ẹ̀ka náà ló fowó kún. yawma yaqumu an-nasu li rabbil alamin láàrin àwọn àmàdájú pápá àwọn dìde lọ́jọ́ ńlá ni ọjọ́ tí gbogbo àwọn èèyàn dìde rojọ́ níwájú olúwa ọba gbogbo ẹ̀dá lápapọ̀ ọjọ́ tá a dìde fún ọlọ́ olúwa gbogbo wa lápapọ̀ kí ló dé tọ́mọ èèyàn fẹ́ràn kólékún kólékún kólékún tí kékeré kí ló dé tọ́mi èèyàn jẹ́ tó ṣe pé bí ó ti ṣe wà wá sáko ara rẹ̀ nìkan lọ́mà ọ̀mà ti darí rẹ̀ lọ́sọ́dọ̀ ẹlòmíì náà kó náà sábà ni. àwọn sì ti mọ̀ pé àwọn òfin báyìí táwọn ìjọba bá ń ṣerú ẹ̀ ó túmọ̀ sí pé ìjọba ní kọ́tù kan lórí irú ẹ kése pé ilẹ̀ sàwárì rẹ̀ ń bi kíbi lẹ́ra iye tó gbà lẹ́fẹ́ ń tà ní iye tó pé yín torí pé nìkan ní máa pàṣẹ fẹ́ nìkan pé ibà yìí lọ́ọ́ tajà àfi kọ́jẹ́ pọ̀ náà máa bọ́dà yẹn ṣe ń dọ́wọ́ àwọn èèyàn àti pé èlò ní gbà dọ́dọ̀ wọn. ẹni tó ti ń ṣerú àwọn òfin yìí ọmọ yìí pé kò ìwọ bí wọn ti kójọ tí ó pọ̀ sí ni wọn máa ronú ìrònú bó ti ṣe dín tí ilé ayé tí ó rọrùn fáwọn èèyàn. nígbà one forty five naira àwọn ilé epo kan wà nàìjíríà yìí táwọn ń ta ní one forty. tó tó wá jẹ́ pé lítà wọn tó dáa ju tàwọn ti ń ta ní one forty five lọ. ó túmọ̀ sí pé nǹkan kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bóun ni ti àwọn tó fi jẹ́ pé ẹ̀yin ní one forty five ẹ tún fún lọ́rùn ni lítà yóò tún ní pé tó máa tẹ̀sí rà sínú kẹ́ẹ̀gì tó jẹ́ lítà kan tó jẹ́ pé three quarter láàrí ó kù kọ́tà kí ló dé tó fi rí bẹ́ẹ̀ lítà yóò pé wọn á ní oríṣiríṣi ní lítà bẹ́ẹ̀ lítà Russia lẹ́yìn gbé wọn tí Amẹ́ríkà làwọn ń lò. wala awula wala quwwata illa bila tó ti dá bẹ́ẹ̀ àdìkẹ́kọ̀ọ́ dá bẹ́ẹ̀ ìjọba náà tọ́wọ́ sọ pé òǹtẹ̀ wo epo òun yọ náírà kan ṣé orí ogún náírà lọ ẹ̀kọ́ ma rárá o rárá náírà lọ ẹ̀kọ́ ma kẹ́kẹ́ dínkù kẹ́kẹ́ dín náírà kó ń bẹ́ẹ̀ nítorí pé pò yí gbàtẹ́ ń ta fún wa ní one forty five naira per litre ẹ̀yìn sì ń ta alágbàáyé ní nǹkan bíi sixty something dollars per barrel lónìí epo yẹn iye tẹ́ ń ta alágbàáyé náà iye tẹ́ ń twenty dollars ọwà so àwọn iye tó dínkù àwọn iye tẹ́yìn lẹ́ẹ̀dín tí wọ́n wà ń bẹ yọ wọ́n wà ń bẹ bàjẹ́. ẹ̀hẹ́n nítorí tí ó ti jù dájú lọ ní dẹ́ńtà fara yé táwọn alóye ká máa jìyà ẹni tá à ń fún lókèrè kó wọn máa gbádùn ẹ àwọn tá ní wàrà ní wàrà òsè mu fún yọ wọn máa ṣe yàtà kó ìjọba ti dín owó epo kó tí ọba dá oní ọmọ àwòkọ́ ṣé epo nítorí dínkù lọ́jà àgbáyé nínú owó rẹ̀ nísìn ó jù dájì lọ ṣé wọ́n ń gbà fún àwọn forty five àwọn ló jù dájì lọ ó kéré ju ayọ̀ kí seventy okú mbẹ́ kó kú seventy five naira àbẹ́rẹ́ lẹ́yìn bá ń gbà tẹ́ dé èló là ń rí kó ń gbà tẹ́ dé torí gbogbo ń tẹ́ ń pariwo náà ike ìjọba kan owó ṣe kínní kan subsidy. kí á lẹ́yìn ṣe nísìn ẹ pẹ̀lú òyìnbó mi subsidy, ò tí ì lọ wala hawla wala quwwata illa billah. torí di eléyìí tíjọba bá ṣe ti ẹ̀fọ́ ti ṣe àwọn náà lára àtúnláàánú ara wa àwa síra wa àláàánú ara wa wa ti dálé kólẹ̀ ojú rẹ̀ ti ràn kankan kápọ̀ fẹ́ lówó burúkú náà ni náà ló ti jẹ́ pé gbogbo agboolé di lépo kò sẹ́ni tí ń ronú pélépo lè gbiná kò lè gbiná yóò gbiná gbiná tí ó bá kó owó iná sáà ní wala hawla wala quwwata illa billah ẹ a àwọn ọkọ̀ ọmọ sọ̀rọ̀ wa láti dágbò kùtò ní mú kọ́bọ̀ lọ ọjọ́ yẹn ń ẹni tó rí kójọ ẹ̀mọ́yẹ́rú wọn ló ti kú láwùjọ wa báyìí wọn àrí kọ́bọ̀ mú lọ kárí wá pé ìwọ tó ń tiraka sọ àwọn tó bá ti nínú owó rẹ tó àánú bá

ibi tí nǹkan ti ṣe wá ó lè ní pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àkọ́kọ́ láǹfààní àti gbọ́npa Islam ẹ̀kejì àwọn tó láǹfààní àti gbọ́npa rẹ̀ gan wọ́n lò wọ́n máa fi sí pàlàbà rẹ̀ ni ìdí nì tó jẹ́ pé Islam wa dàbí nǹkan àjòjì torí pé ẹni tí wọ́n ṣe tí wọ́n jẹ́ àjòjì láàrin àwọn èèyàn yòókù Islam ti ń ṣe nǹkan. yóò tún sọ wà rẹ̀ dàjòjì dájú gbogbo wa yòókù táwọn èèyàn wù gbogbo èèyàn ti lẹ́dí wọ́n ti lẹ́dí àpòpọ̀ pé ìwà ọ̀daràn làwọn máa wù ìkà làwọn ọ̀dájú làwọn àwọn òní sànù wọ́n wá já lànà. ẹnìkan ó ọlọ ẹni ló tún gbìyànjú àti sọ pé ọlọ kóòtù ọlọ tí èsì se kóòtù tẹ́yìn ajaja kó tẹ ajakú rẹ tó gbówó rẹ ọlọ́yàáfẹ́ rẹ fún ẹni tó jàǹbá rẹ ó tún pọ̀ wọn bàbá máa yááfẹ́ bàbá ọwọ́ àti láàrin àwọn èèyàn àwọn tó pé nítorí five thousand naira wọ́n yọ àdá síra wọn ìwọ́n wá ẹnìkan wá lọ tí rẹ wọ́n tò ní ọ̀rọ̀ nípa rẹ̀ ẹ̀rí kójú kọ́ pọ̀lọpọ̀ pàdánù yìí máa nì nítorí ojú kálukú lè kọ́kọ́ kó síra wọn ní tí wọ́n máa kó àfi bí ìgbà tó ṣe kọ́ta ni wọ́n síra wọn. lórí ìlú sọ pé bá jẹ wá ààyè àti sọ̀rọ̀ ń bẹ fún wa ní jẹ wá gbà pé mi wọ́n pé lè bí ó sọ̀rọ̀ gidi nítorí pé omi ń bẹ lọ́dọ̀ rẹ̀ ṣùgbọ́n tó ti pé ìsìláàmù gbà mí láyè láti lè sọ̀rọ̀ béèrè owó mi ọ̀gbà kí wọ́n máa sọ̀sọ̀kúsọ kí máa wíwèé kúwèé nítorí pé jẹ mí lówó nítorí tí mo bá ń sọ̀sọ̀kúsọ tí mo wíwèé kúwèé bí ní ti ara ẹni tó mo tún lè tẹ ara rẹ̀ kí n tún lẹ lọ́sẹ̀. àìbọ̀ wo tèmi tí wọn bá ti gbà ọ́ tán ok àwọn ọmọ burúkú burúkú tí mo ti sọ sí ńkọ́ ọlọ́run ẹlẹ́dàá tí mo ti sẹ́ ńkọ́ ọ̀nà wo la fẹ́ gbé gbà. torí ẹ̀ ló ṣe jẹ́ pé ọkùnrin kan wọ́n bá nàbí Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó ń sin ànábì ní pèsè nítorí pé ànábì sallallahu alayhi wa sallam wọ́n yá kan lò lọ́dọ̀ rẹ̀ lórí pé àwọn dàrú rẹ̀ padà ìgbà tọkùnrin wa dé ó bá bẹ̀rẹ̀ sí ní tu máa ń sọ̀rọ̀ burúkú burúkú sanabi wa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam àwọn sàhábà bá dìde sí i wọ́n fẹ́ rakó wọ́n fẹ́ gbàmú bẹ́ẹ̀ ni nítorí pé ẹlòmíràn lẹ́kọ̀ọ́ ẹlòmíràn gbọ́n. ẹni tí ọgbọ́n ní í ẹni tí ọgbọ́n gbọ́n ẹ dákun kí ló ànábì wa lè jẹyàn tí wọn á di wájú rú ànábì tí wọn máa tu tí wọn máa sọ̀rọ̀ tí wọn máa kó fẹ́ sọ lálá sí ọ̀rọ̀ ọdájú kọ́ tẹ̀ torí pé bá dà ó yóò nítorí pé ànábì wa kìí ṣe aṣíwájú tó máa lẹ́yìn pàtì kìí ṣe aṣíwájú tí ò ní ìtòsí nítorí pé àwọn èèyàn míì wọ́n lè já síwájú lóòótọ́ ṣùgbọ́n àwọn èèyàn tí ó dáàbò bò sí lọ́dọ̀ rẹ̀ àwọn èèyàn ò súnmọ́ aṣíwájú náà ni irú ẹlẹ́yìn wọ́n ti pa tẹ́tẹ́ tó gbọ́ fún ọpá irú ẹlẹ́yìn ti kàn lábùkù tẹ́tẹ́ tó gbọ́ fún lábùkù anábì <laughs> wa sọlọ. anábì tó ṣe é pé ó ń rẹ̀ àwọn fẹ́ gbà súnà wọn lẹ́nu nìkan wọ́n wà ní ọmọ wọn kà lábùkù ní ọmọ sọ̀rọ̀ sípò ló ń sọ ní òní kábùkù àwọn tó wà dìde tí wọ́n fẹ́ bò amáàlùbí wa àánú pọ̀ àánú pọ̀ anábìlẹ̀ àdìlẹ̀ onídàáwò gbogbo alẹ́ tó gbà àyè àti sọ̀rọ̀ wà àyè àti sọ̀rọ̀ wà alẹ́ wàá ni àyàfó hosẹ́n nan mísìlẹ̀sì níyì ẹlọ́fọ́ àkómìkà tẹ́gbẹ́ ọjọ́ orí rẹ̀ ó ṣe déédéé pẹ̀lú ọjọ́ orí rẹ̀ àkómìtà yá lọ́dọ̀ ọ̀lùwà ọ̀ṣọ́lọ́lá wọn ní rẹ̀ anábì sọ̀lọ́lá àdìsẹ́lẹ̀ láàánú jìdó ìlà ẹ̀mfẹ̀lẹ̀ àkómìmì mọ àwọn lọ́tàn tó wọ́n láàrin ọkùnrin mi àfi ètò ẹ pé ọjọ́ orí rẹ ju èyí tẹ yá lọ́dọ̀ rẹ lọ. ọ̀hún anábìíní àbú ẹ̀fún ẹ̀fún tó dàgbà títí ẹ̀yìn lọ. bẹ́ẹ̀ ni àkọyọ̀ ọ̀kọ́m àtẹnu kọ̀m kọ̀bọ̀ à. torí kẹ́ni tó lóore dunu yín ó lẹ́sẹ̀ pé ńgbà tí ọba san gbèsè nǹkan tó yá èyí tó tó yá ní ma san. alimami Bukhari àti Muslim ló gbà wá. ẹni tó ń pé tí ọ̀rọ̀ àti ẹ̀gbọ́n rẹ̀ ó yẹ ká ti kọ́kọ́ fọwọ́ bà láàfíà rẹ̀ ọ̀sẹ̀ bí wọn lọ sọ̀rọ̀ sí máa láì sí ìgbà yọ̀ǹda ẹgbẹ́ kó ti kọ́kọ́ gbà lójú ẹ̀ kéèké tí wọ́n gbà á pé mẹ́ńtọ́ sọ̀rọ̀ sí àbúrò ọ̀fẹ́ sọ gbà so ó ti ẹ̀kọ́ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n Ànábì sallallahu alaihi ó mú àwọn sàhábà ó mú ó tún wá tó fi kún pé àwa ẹ má ra jẹ lówó ẹni èèyàn bá jẹ lówó àyè ń bẹ fún láti sọ̀rọ̀ ẹ̀wẹ̀ kan ńlá tó túmọ̀ sí pé pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọwọ́ tiwa náà nísìnyí àjẹyàn lówó ó sì wá sinwó sọ pé kí wá pinnu mo wá sinwó mi nì ni ó sì sọ èyí ó sì bọ́ lọ́n pàdé tó bá ti jọ gbẹ̀ndà òkè àmì kí ẹ̀ tún fẹ́ kó sì síbò rẹ̀ wà lọ́dọ̀ yìí ẹ̀yin tẹ́ ẹ̀ mọ̀ pé ju agbára kún sìn lówó lọ kí ló mú yín mọ́ ju agbára àti yáwó lọ. àbó lè lẹ́yìn àbó ń jàǹbá lẹ́yìn ọ̀rẹ́ tó jẹ́ ọdún táwọn èèyàn bẹ́ẹ̀ nígbà tí ń sìn ọ́ lówó ókè èèyàn gbọ́dọ̀ sí ń bẹ̀ tó fi sìn ọ́ lówó ẹjọ́ sojú à ń torí pé tí ẹni tí ajẹlówó ọbẹ̀ ṣe náà ni kò wá lójú àwọn èèyàn bàbá tijú bàbá bẹ̀rù ọlọ́ á tijú àwọn èèyàn. ẹ sì rí pálákùnrin náà gbàtọ́ náà bẹ́ẹ̀ sinwó rẹ̀ gbàtọ́ àwọn èèyàn lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam lọ́wọ́ kí ní bí ẹ̀yìn owó rẹ̀ tẹ́ jẹ́ àwọn èèyàn kí tòró na lè dúró la sọ pé ẹ ti bọ́sẹ̀lẹ̀ ẹni tẹ́ jẹ lówó àdéhìí fi hàn wá ipe ńgbà tó bá bẹ̀rẹ̀ owó rẹ̀ ìbínú kọ́ lọ́rẹ́ náà wò bí bí káwọ́ rẹ̀ láti sanwó rẹ̀ fún. torí pé kúkú tá a bá lè fè é lọ́dájú owó rẹ̀ lọ́sán ni lọ́dájú tí ọ̀rọ̀ àti ti má jẹ̀mú gbé máa yọ ní one million one point one ni màá fi gbà ó kò sí ọ̀jẹ̀mú bẹ́ẹ̀ òbúrú lábẹ́ òfin ọlọ́ọ̀ nígbà tí ẹ bá san one million yìí kẹ́ ẹ fi nǹkan kún pàtẹ́ ẹ̀jọ̀ dá májẹ̀mú ẹ̀ńtẹ̀yìn fi kún tí ò sí lábẹ́ májẹ̀mú tó ní ó sì mà dábàá pé ó ti mà á nú tẹ́lẹ̀ pé ẹ fi kún ǹjẹ́ yìí fi kún tí ò sí lábẹ́ mẹ́jẹ̀mú tá a sì ti mà á ti tẹ́lẹ̀ kìí ṣe òfin ọlọ. irúgbà nàbì sallallahu alayhi wa sallam ó ní inna khayrakum ahsanukum qadaa ẹni tó lóore jù nínú yín wọ́n yẹn tó pé ìmọ̀ àṣà gbèsè lọ́nà tó rẹwà jù. bukhari àti muslim ló gbé àdéhùn yìí jáde islam ó ní ká má kó ọ̀rọ̀ owó ká kó lé àyà débi wípé a ní rọrùn láti ra nǹkan lọ́dọ̀ wa a ní rọrùn láti ta nǹkan fún wa tí yóò tún wá lé jù tó jẹ́ pé ẹni tí wọ́n bá tà fún yóò mú a ẹni tí wọ́n bá rà lọ́dọ̀ rẹ yóò mú a islam ní kódà níṣẹ́ ló yẹ ká jẹ́ ẹni tó ṣe pé àrùn ní títa ọjà àrùn ní ríra ọjà lọ́dọ̀ wa eléyìí ni nǹkan tọ́nà wọn bá fẹ́ pẹ̀lú wa. ó wá nínú hadithi Jabir ibn Abdillah radiyallahu anhuma ó lọ́nà bá Muhammad sallallahu alayhi wa sallam sọ pé rahimallahu rajulan samhan idha wa idha وإذا اقتضى ọlọ́run ọkọ̀kẹ́ ẹni tó ṣe ike ó rọrùn ní ìgbà tí ọba ta ìrọ̀rùn náà sì rọrùn rẹ̀ nígbà tí ọba ara nǹkan ìrọ̀rùn ní fi sin gbèsè jẹ́ nìkan ẹ̀jẹ̀ káwọn náà kọ́ wáyé ni sọ́yẹ́ kò ní mú nǹkan líle. àníjẹ́ ni tí wọ́n máa wọwọ́ mọ́jà lọ́nà tó ṣe pé ọjà tá a náà ń ta ọba jẹ mọ́ ọ lọ́wọ́ àní ìta títí tẹ̀ bàjẹ́ wọ́n ti ná ní ètò pé wa tó ní mú èrè kan jáde àwọn àṣọ pé lálá gbọ̀ngàdà bẹ́ẹ̀ wọ́n bá péye báyìí àníta títí tí ọ̀pọ̀lọpọ̀ nínú ń ta aláǹta tí fi wá máa yọ dín tí dàmí ò fi bàjẹ́ máa wà lọ́wọ́ èmi tó bá tẹ̀lé díẹ̀ tata eléyìí ó fún aláǹfààní àti tún lọ́ra mi àtúfẹ̀rẹ̀ díẹ̀ tà náà èrè díẹ̀ ó kéré díẹ̀ ó kéré díẹ̀ kéde kéèyàn ta wọn ná kéde kásìrí èèyàn tú àmọ́ nígbà tí èèyàn bá ti wo wọ́n mọ́ dájú èèyàn sọ pé wọ́n ní sọ́ọ̀lẹ̀ àfi tí wọ́n bá tó rà á yẹ báyìí ìmọ̀ padà sọ ìrìnàjò lòsì ni. nítorí pọ́tà tó o tà ó rí kó o ti jẹ owó rẹ̀ kó tó tà ọmọ o jẹun nígbà owó fi di gbèsè ọ̀gbàrà fọjà alẹ́ kẹ́ńkẹ́ náà ni àmọ́ tí yẹn bá ti sara mẹ́rẹ̀ díẹ̀ ọlọ́wọ́ bá máa sànú èèyàn bẹ́ẹ̀ náà ní sábà ara nǹkan wọ́n ti ní ẹ̀kọ́ owó kówó díẹ̀ lé ah, ẹni tí ń ta ni. wọ́n ní ẹ tóbi ebi ebi bí ẹ báyìí lẹ́yìn náà rà ṣé òun kà fún ọ pé ẹ báyìí ló rà ni tóbi wá jẹ́ pé wọ́n sọ ọmọ yìí tó ń rà wọ́n sọ pé ò lè kọ́bọ̀ kù ọbẹ̀ yá kà ní tí ẹni tí màá tajà náà jókòó lẹ̀ ipò ń sọ ọmọ ọ̀dọ́ di ẹni wọn náà fẹ́ jèrè ni èrè díẹ̀ tí wọ́n ti fi lé ọjà wọn náà rà ọlọ́wọ́ bó forí sí bẹ́ẹ̀ náà ni tó bá fẹ́ sin gbèsè ìsepẹ̀lẹ́ dọ́ra nítorí pé kò sí bá ṣe tó ń gbèsè sí lópin ìgbà tó bá ti gbà ipò ń jẹ ọ̀rọ̀ kò síbi tí a fẹ́ lọ láyé yìí wọ́n nìkan dágbà tí ọ̀sán náà tó ọba wa dàrú tọ́ba ní ẹ̀jọ̀ ẹ̀jọ̀ tó síra yín ni máa tù tó ń gbójú á rí i pé bá lu ara ra wọn táwọn náà yóò ṣe sùúrù fún un pàtó ń bá rú wọn sàn wẹ̀ tó bá wà fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ sùn nítorí súnmọ́ olóòní pé owó tó lè san fún ọ láàrin oṣù mẹ́ta ó lè dọ́nu mẹ́ta nígbà táwọn èèyàn bá dá sí títọ́ yóò ṣe sùúrù fún mi táwọn ẹ̀rọ ọdún mẹ́ta ń rò wọ́n san owó tó lè san láàrin oṣù mẹ́ta yóò fẹ́ fi yí ọ pé kò sí ní tó lè fi garagara dà ọkàn tó fi fìyà jẹra rẹ torí ẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọwọ́ wa jẹmọ bá a ti wọn lọ́nà tó dáa ẹlòmíì lójú ọjọ́ lọ́wọ́ àwọn pẹ̀lú garagara tó ń fi ń sìn à ẹlòmíì lè ṣe ọ lè ṣe o ó lè ṣe ọ lè ṣe tọ́nu owó rẹ tó rárá ń kan wá jura wa lọ ìyá títí ń jẹ wọn jura wa lọ etí kálukú ń rò ọ sọ̀tọ̀ọ̀tọ̀. So islam ní kò sin gbogbo ọ̀nà tó dáa má jẹ́ kó wó ọ̀sọ̀ dẹrú ó lè pé wọn ọ̀ma nírò má tọrọ bá ti dọ̀rọ̀ owó gàgàrà yóò sá ti pọ̀ jù náà ni. <coughs> alimami bukhari olóògbé ẹgbàá wa yìí jáde islam ó tún fi yé wa pé péyẹ bá jẹ èèyàn lówó gan níṣẹ́ ló yẹ kájẹ́ni tí ó láàánú ká lọ́ọ́ ẹni tó jẹ wá lówó lára dìgbà tá a rò tù bó ẹsẹ ṣe kápá yáàfin rẹ fún aláàánú lọlọ torí èèyàn ní máa ṣe bẹ́ẹ̀ kọlọbọ dá ẹ náà dábò káta rẹ èèyàn ní máa ṣe bẹ́ẹ̀ kọlọ ẹlẹ́dàá wa kọmọtàtì lẹ́yìn náà torí wa. lọ́dọ̀ anábì muhammed sallallahu alayhi wa sallam ọlọ́run ẹbí sọ pé man sarrahu an yunjiyahu Allahu min kurbi yawmi al-qiyamah falyunaffis an ma'tarin aw yada anhu rawahu muslim ọlọ́run ẹbí sallallahu alayhi wa sallam ọlọ́run ẹbí sọ pé tó bá wù nínú wa tí mo rẹ̀ tó sí pé kọ́lọ̀ wọn là á. níbi ìpọ́njú ọjọ́ ọ̀gbìndà kìyàmà yá jẹ́mi tó ṣe wípé ọmọ lọ ẹni tó jẹ́ ọ tí ń nù nira lára ìgbà tá a tí ọlọ́run bá ń fẹ́ kọ́ lọ́wọ́ là ọ́ nítorí pé tí wọ́n bá já láàánú ọ̀rọ̀ àánú lọ́dọ̀ lọ ẹni tó jẹ́ wọn á nítọ ọlọ lára àdìgbà tí ó torí ọwọ ètò òsè òun ti gbowó rẹ o Ọlọ́run Ẹlẹ́dàá ó ti torí rẹ yọọ bá wọn náà gbé pọnjú kù lọ́jọ́ gbẹndẹ kìyàm alẹbi àbíkó tiẹ yáàtì rẹ fún bọọlù alẹ yáàtì gbogbo ẹ dínkù rẹ ẹjọ jọ fifty thousand kóníkòforo ẹsẹ twenty mọ yáàtì ta tó Ọlọ́run Ẹlẹ́dàá yóò ti torí rẹ yọọ bá wọn náà gbé pọnjú kù o. lọ́jọ́ gbẹ̀ndà kìyàmà ìpájú táyé eré ni lẹ́gbẹ̀ẹ́ ìpájú tíjọ́ gbẹ̀ndà kìyàmà kí ni tí wọ́n ṣe adúrú kí ni ọlọ́run ọba fi san fún ọ. ìsìláàmù fi hàn wá ìpè ẹni tí bá máa ń ṣe àfojúnù ni máa ń ṣàmójúkúrò fáwọn ẹni tí wọ́n bá jẹ́ lówó tí wọn ò lágbára láti san tó ti pọ́n náà lè ṣe pọ́n ní lọ títí. ṣùgbọ́n wọ́n sàmójúkúrò ofe tó jẹ́ lówó yọ wọ́n sàmójúkúrò fún náà tó bá ti jọ́ gbẹ̀ndà kìyàm Abu Hurayra radiyallahu anhu ọgbẹ̀gbà wa kàn wá oníkẹ́rọ̀ ọ̀jọ̀lọ̀ ni òdà ẹ̀yẹ lọ náà ẹnìkan wà alẹ́ sallallahu ala wasallam ẹnìkan wà tí ẹ máa yá èèyàn lóró wa kana yaqulu li fatah ẹ wípé ya àtẹ̀sọ̀ màá sẹ̀rán tó o bá ti lọ bá ọ̀kan nínú àwọn ẹni tó jẹ wá lówó ṣùgbọ́n tí nǹkan hàn má tí nǹkan dín má tí ọ̀rọ̀ hàn fún fẹ̀tẹ̀jẹ̀ máa sàmójú kúrò fún pé ọba yóò eléyìí náà wà náà lára yóò fi sàmójú kúrò falaqiya Allah fatajawaza anhu arákùnrin ikú wọn pàdé Ọlọ́run Ọlọ́run bá ti sàmójúkúrò fún náà alimami Bukhari àti Muslim ló gbà wá bẹ́ẹ̀ ni àwọn èèyàn lè jẹ wá wọ́n lè jẹ wá lówó wọ́n lè jẹ wá ní nǹkan alẹ́ ayé yìí ṣùgbọ́n náà náà jẹ Ọlọ́run pọ̀ pípọ̀ àjẹ Ọlọ́run ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀sìn míì eléyìí tó ṣe é pé bóyá látàrí ìgbàgbé láàfin ṣe bóyá lámàmà pàtì láàfin pàtì gbogbo eléyìí náà gbèsè ni àti ọlọ́run láwọn wọ̀ eléyìí tó jẹ́ tiẹ̀ lórí wa tá àpè dáadáa àti ọlọ́run láwọn wọ̀ tẹ̀ ẹ́ sápé fún yẹn ẹgbẹ́ wa tá àpè fún láyé ń bì àti ọlọ́run láwọn sọ pé eléyìí tó ṣe kó ṣeéṣe káwá gan rárá kámẹ́ lè máa bá ti ṣe pọ̀ tó ámbọ̀sibọ́sì ipá lè san táwọn náà bá wá ṣe àmójúkúrò báwọn ẹni tó jẹ wá ní nǹkan lé ayé yìí àwọn náà ń sànà dáadáa fún ara nì pàápàá jùlọ tó bá yẹ kí ń gbà sí aṣàmójúkúrò yìí aláṣẹ ìrọ̀ lọ́nù yẹ́sẹ̀ nítorí kó sì ń lè sọ pé ẹ̀ṣẹ̀ mo dúpẹ́ kínníkínní torí ti ọ̀wọ́. inú mo ti sàmójúkúrò yìí ọlọ́run ẹlẹ́dàá wa kò wá ní fi wọn náà lẹ̀ ọlọ́run ẹlẹ́dàá wa yóò sàmójúkúrò fún wa náà yóò sànú rẹ lọ́jọ́ ọ̀pájú oníjẹ́kọ̀ pàdé lọ́jọ́ tọmọ náà wà náà látàrí owó ilé ayé tààrí má ní kó lọ síbi kankan tí wọ́n ti wá gbọ́ngbọ́n pé bọ́ọ̀lù owó ti ṣe ọ̀rọ̀ ajé kówó mú ọ lẹ́rú ìwọ ń lò dáadáa òfin sànù ọmọ yẹn ọlọ́ọ̀lẹ́dà wọ́n sànù wọn náà kò ní jẹ́ kí ìdààmú jẹ́ tiẹ̀ ìpájú kò ní jẹ́ tiẹ̀ akramakumullah ẹ̀ríkẹ́ nílé ayé tí wá ìsọwọ́ wọ́wọ́ wá ìsọwọ́ mójútó wá ó lágbára púpọ̀ ọbẹ̀ ti dá rẹ̀ rú. ọbẹ̀ lómi débi pé kọ̀ lọ́rẹ̀ ẹnì kan lè súnmọ́ ogbó ogbó ogbó yìí náà ní sá láwọn tó fi dọ̀tọ̀ lọ tí èsì náà mọ rárá ogbó ogbó ogbó ogbó ni ọ̀nà ọ̀pọ̀lọpọ̀ iná mójútó wọn lásìkò fẹ́ ọba má ọ̀pọ̀lọpọ̀ ọkọ̀ kó o kú kọjá síná ṣùgbọ́n ayé yìí gbogbo ìjọba gbà làwọn jọ fún òun lówó yìí náà ni torí ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọkọ láti gún mọ̀mọ́ rẹ̀ mọ́sẹ̀ ọ̀pọ̀ amáyé kọ̀kọ̀ láti fìyàwó rẹ̀ sàbùmù ọ̀pọ̀lọpọ̀ ẹ̀sẹ̀ ọmọ rẹ̀ ló fi tètùtù torí àti wọ́wọ́ orí bú akramakumullah sínú àwọn eléyìí sọ́ra láàrin tọ́mọlàkejì ń kò lè ní láéláé kò lè ní láéláé ó ìyẹn ni pé ẹ̀sìn gan ó lè fi bá ẹ̀sìn rí aláìlórí lọ́wọ́ ẹ̀sìn rẹ̀ ọ̀dánù kankan bí owó òfò owó àdánù torí ẹ̀ káwọn gba owó mẹ́ta káàtì torí rẹ̀ kágbàgbé àwòrán káàtì torí rẹ̀ kágbàgbé dọ́gbẹ́lẹ́ ọ̀kẹ́yàmà orí ibu ńlá ni orí ibu ńlá ni eléyìí tọ́jọ́ pé ń ṣe àpèjúwe bí ọ̀pọ̀lọpọ̀ ti ṣe ta ọrùn wa fúnlẹ̀ ayé wọn ń ṣe àpèjúwe bí ọ̀pọ̀lọpọ̀ bí wọ́n ti ṣe sí àlìjẹ́nà tẹ́lẹ̀ tí wọ́n gbé kalẹ̀ wọ́n fi lé ayé gbà pààrọ̀ rẹ̀ ẹ jẹ́ ká ara ká gbé owó tari ayé rẹ̀ kọ́mẹ́tẹ̀ pé torí owó ọmọ àyà ti sọnù ẹ̀sìn sọnù káàkiri ẹ̀rọ tí pàrọ̀ alọ́gbìndà òkè àmọ̀ kankan má bá rí o kọ́mọ́sí wa ọlọ́run ẹlẹ́dàá wa gbogbo ètò ọba fún wa fún wa ní kápá lórí ẹ̀ má jẹ́ kó wọ́n mu wa lẹ́rú ọlọ́run ẹlẹ́dàá wa à ń bẹ̀ ọ́ wọ́n àwọn ọba tó fún ní kálukú wa ọlọ́run bá wa falùbáríkà sí ọlọ́run bá wa falùbáríkà sí sí owó wa ní sábàbí tá a fi sórí ilé ayé àti tàlùkìyàmù má jẹ́ kí owó wa kọjá sábàbí tá a fi sórí ibú tọrọ owó fi dàrú lọ́la gbẹ̀ndàlùkìyàmù aqulu qawli hada. واستغفر الله العظيم لي ولكم فاستغفروا انه هو الغفور الرحيم الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له إله الأولين والآخرين وأشهد أن نبينا وحبيبنا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه سلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله dájúdájú ikú tẹ rí yẹn nǹkan tí ó padà sọ̀kalẹ̀ sórí oníkálukú wa ni ẹnikẹ́ni tó sì wá sílé ayé àsìkò rẹ̀ ò tí tó òun náà ló ṣẹ́kù láyé torí pé ńgbà tásìkò kálukú bá tó lílọ náà ni ó lọ ọlọ́run ẹlẹ́dàá wọn wọn ni kullu nafsin dha'iqatul maut gbogbo ẹ̀mí pátá òun náà ni ọ̀tọ̀ kú wò ọlọ́run ẹlẹ́dàá wọn ó fi hàn wá pé bàbá la fẹ́ sá fún kú àní ríbi sá lọ bí ìbá ṣe pé a tún lọ pàdé rẹ̀ ni qul innal mawta alladhi tafirruna minhu fa innahu mulaqikum <coughs> sọ fún wa pé ikú ń sá fún kú. ikú yẹn ń pàdé yín nígbà tí yẹn lọ bá kan ní ìpàkọ́lẹ̀ yẹn rò fẹ́ kọ́ sí ojú lẹ kọ́ sí lílọ bá lẹ lọ bá ọlọ́ni alámàtẹ́kùnú fi kò síbi tí yẹn lè gọ́ sí kò síbi tí yẹn lè kò sí àyè náà kó ṣe inú omi kó ṣe inú atẹ́gùn kó ṣe inú ilẹ̀ gbogbo ibi tí ẹ bá wà kí àwọn ẹ̀ṣọ́ ti ń sàyàn kó gba kó tẹ́gbẹ̀rún káwọn nǹkan ṣe olóró lóríṣiríṣi kọ́ wà lọ́wọ́ wọn gbogbo eléyìí ò pé kíkú ọmọ pààyàn tọ́jà kú oníkálukú bá ti pé kíkú náà ni ó kù wallahu khabirun bima ta'malun ọlọ́wọ́ ma nílò ẹ̀mí kan lára ní ìgbà tásìkò kù rẹ̀ bá tó ọlọ́wọ́ bẹ ẹlẹ́dàá wa ọmọ gbogbo ń dáǹsì nǹkan kan pamẹ́sì ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ tó ti ọjọ́ kú kálukú ó sì lọ ọ̀rọ̀ ń lọ kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ ara sọkúsọ táwọn Yorùbá máa sọ nìyẹn ó kú lọ́jọ́ àìpé burúkú. ọjọ́ tiẹ̀ náà ló kù ó lè gbọ́jọ́ ọjọ́ kan lọ ìgbà tó lọ́n bá kọ pé yẹn kù ní ọkù ọ̀nà tó lọ́n sì kọ pé yẹn kú náà àdọ́gbọ́n sì kàn sí ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ bí kéèyàn lọ sùn sójú ọ̀nà kọ àbí kéèyàn lọ sùn sójú ọ̀nà ọkọ̀ ojú orin mo ti ẹ̀fẹ́ mọ báwọn ni kú máa rí gajọ́ bá mú yàn ọlọ́ọ̀ má jẹ ẹ má fọ ara yín gbéra yín lọ síbi ìparun ẹ má fọ ara yín tẹ̀ra yín lọ síbi ìparun ọlọ́wọ́ bọ̀tà kẹ́nìkan nínú akọ́wà ìsekú para rẹ̀ òjò akọ́lẹ̀ lè burúkú kájọ ńgbà tó ti jẹ gbèsè tó ti kúnlẹ̀ ọ̀hún ni ikú yá jẹ̀ sí lọ kó gbé ń kó sùn kó sùn kó má ti má ọjọ́ àwọn àti wàá jí kí gbogbo ẹ tó bá jẹ

kọfẹ́ síbi tí wọn ò tí ì gbúrò rẹ̀ gbogbo ọ̀rọ̀ ló ti tàyé rẹ̀ kò síbi tó ti rẹ̀ nìkan gánmú nínú ilé ayélujára tá a wà lónìí coronavirus kìí ṣe nǹkan tuntun mọ́ báyìí covid nineteen oníkálukú ló ti gbọ́ ń pa rẹ̀ àdéhùn ńlá lélẹ́yìn ìpàdé ti sìn bẹ́ńbẹ́ wàláhì ọkọjá ti sọ ìbẹ̀rù kan ti tẹ̀ ń bí ọkọjá ti ṣe burú tó tẹ́lẹ̀ mi bá ti gbọ́ wípé hàn àwọn yìí bó ti ṣe tó yìí ó tún ti tó orílẹ̀-èdè báyìí nínú àwọn orílẹ̀-èdè tó ń wọ̀ wípé ọ̀rọ̀ tí wọn àpàtì lọ́yẹ kọjẹ́ lọ́wọ́ gbogbo àwọn àrùn burúkú yìí báyìí ọ̀rọ̀ gbọ́ kó ti dé England ó ti dé America àwọn France àwọn Germany ẹlòmíì ti kọ́kọ́ dákú lọ. lórí sábà lọ́wọ́ à ń Burundi wọ́n lọ wà ní wọ́n ti pè Congo Brazzaville wọ́n lọ wà ní wọ́n ti pè Libreville wọn lọ wà ní Togo wọn ló ti dé Cameroon wọn wà Nàìjíríà gbà tẹ́lẹ̀ kọ́ àwọn àníkà kún kùkùkù àbí bẹ́ẹ̀ kọ́ onítẹ́lẹ̀ ńkọ́ àmọ́ àwọn òyìnbó ọ̀rọ̀ gbà lọ́lọ́lọ́ àwọn tó ti rí ìrànláyé àwọn tó wọn tó lò sí nǹkan kó tó dé à tẹlẹsikópù wọn ò ṣiṣẹ́ lọ́tẹ̀ yìí àkàràmàkọ́mọ́lá tẹ́lẹ̀ mi bá gbọ́ wàhálà yóò ti kọ́ kú lọ ó ti mẹ́rin kan náà èmi náà ló ti mú more than thousand ọmọ ìrìn àjò ti kú wọ́n tún mọ́ two hundred. pé kí ni àwọn awítẹ́ nìkan wọ́n sọ̀sọ̀kúsọ ọ̀rọ̀ amẹ́ríkà lọ dé sáyé orí wọn dàrú orí wọn dàrú ọdẹ sáyé ọmọ tiẹ̀ náà ń kú àbẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ ọdẹ táyé ó tún ti mú èèyàn mọ́ náà two thousand ọdọ ok ọ̀rẹ́ni ẹ fọwọ́ sí owó tó yẹ ká ná láti wá ààbò fáwọn èèyàn wa nípa àrùn burúkú yìí bí kéwọn sọ pé mọ̀ ń tọrọ two hundred million káwọn ọmọ wọn káwọn ọmọ alẹ́ ìgbìmọ̀ àfẹ́mọ́ sọ pé kí ni two hundred million báwo eight hundred billion. olóòsì dẹ́sá yìí àwọn èèyàn kan máa ń sọ̀rọ̀ nígbà tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ kọ gbọ́n ọ̀dẹ́gbà yẹ ayé tọ́lọ́ntọ́lá sẹ́nìkan lè dá nǹkan kan sínú ilé ayé ọlọ́ọ̀ kó sì máa ṣiṣẹ́ láì jẹ́ pọ́lọ́ǹtì fọwọ́ sọ̀rọ̀ náà lè lẹ́bí máa wò pé kíní kan nìsín ẹnìkan lè pọ́ kọjọ́ kù rí otótó ńgbà tó pọ̀ gbọ́lọ́ ńgbọ́. ó lè fi ẹjọ́ àti pọ́ àwọn tó lọ ọ̀bá fún ọtí ńkọ́. torí ti eléyìí báyìí ọlọ́run lọ di àdáwò burúkú ìsáyé. àdáwò burúkú yìí tó ti bí sáyẹ̀nsì bó ti ṣe lọ wájú bí tẹkinọ́lọ́jì bó ti ṣe lọ wájú gbogbo àwọn orílẹ̀-èdè kò sí ètò àmọ́ ogun rẹ ní kálukú sọ. lónìí yìí báyìí ìròyìn tó jáde inú gbogbo aráyé ló dùn wọ́n lé lánàá China kò tí ì kéde kó tún tuntun sọ̀rọ̀ China ló ti bẹ̀rẹ̀ nítorí ti mú kọjá kọjá ti ọdún kejì tó tẹ̀lé kò mú ìyà tuntun àti so ẹnu ọwọ́ onye pé àgbọ̀pọ̀ múyàn tuntun ìlà ń fi ń rora dáa tí gbogbo ilé ayé ń sọ lónìí ó túmọ̀ sí pé àwọn ti agbára tẹ́nìkan ràn wá lọ́wọ́ lọ orílẹ̀-èdè wa kọjá gbogbo àdánwò ti dé ni nígbà tí àdánwò dé bá France China nìsín wọ́n ti sàrà fún France níjẹta àbánà sàrà kínní nǹkan àbomú àti nǹkan àfọwọ́ ọwọ́ méjèèjì wọ́n ti gbà á. sẹ́wọ̀n kọ́ wọn sọ pé wọn a developed country àwa akéènì má tẹ̀wọ́ gbà kó kú dànù. akramakumullah ẹ wá rí sádàwọ̀ bá a dé ẹni tí bá ń bẹ́ nù lù sádàwọ̀ yẹn wà kò gbọ́dọ̀ jáde kò gbọ́dọ̀ jáde ẹni wà lóde kò gbọ́dọ̀ wọlé òfin ọlọ́run tó de irú àwọn àjàkálẹ̀ àrùn nù nítorí pé tẹ́ni tó wà nù lè balẹ̀ jáde yọ ta fẹ́ni tó wà ń ta tẹ́ni tó wà ń ta tí nǹkan kan ò sí bá fi lè wọlé oná ọ̀ra ọjà kọjá torí ẹ̀rọ náà fi fòfin lélẹ̀ pété bá ti gbọ́ bí àjàkálẹ̀ àrùn já ń bì kan ẹni tó wà ń bẹ̀ gbọ́dọ̀ jáde o ẹni tí ò tí ò sí ń bẹ̀ gbọ́dọ̀ wọ̀ bẹ̀ ẹ̀rí tó bá jẹ́ pàtẹ́lẹ́ ìlànà tá ànábì sallallahu alaihi wasallam fi mà wáyé àrùn yìí bá ti tàn ká tó bó ti tàn ká láyé ni. ṣùgbọ́n ẹrù fún ni ká gbọ́ ọlọ́run máa fi dènà aburú púpọ̀ ṣùgbọ́n tó téèyàn bá ti lóun ò ní gbọ́ nǹkan téèyàn kọ̀wé sí iná ní máa sábà ṣẹlẹ̀ nísìnyí gbogbo àwọn orílẹ̀-èdè ilé ayé yìí yàtọ̀ sí China gbogbo wa rí ìrìn àrí ti China bó ti bẹ̀rẹ̀ a sì ti rí i pé kò lóògùn méjì dukọ tẹ pé ẹni tí nǹkan yìí bá ń ṣe kó má lùpọ̀ mẹ́ni tí ò ṣe lọ. pẹ̀lú ògbọ́n náà tí ń tọ́ ọmọ fi ti àárẹ̀ dànù lára èèyàn ìmíràn tára èèyàn bá ní agbára yóò padà ti fáírọ́ọ̀sì yẹn dànù náà. lẹ́yìn ìgbà tó bá gbẹ̀yàn èèyàn ní kú. àmẹ́ni tí ìmíràn ara rẹ̀ ò bá lágbára nǹkan rẹ̀ lè padà borí rẹ̀ kó kú ṣùgbọ́n tí ọba ti lúpọ̀ mẹ́rin mi yóò máa lórí ti ẹnìkan ṣùgbọ́n táwọn èèyàn gbọ́rọ̀ ni wọ́n àgbọ́rọ̀ ẹnì kan ní kálukọ́ sọ pé òun lè rí nǹkan kan yóò di òun lọ́wọ́ bísínẹ́sì òun jáde náà ni so àwọn jáde títí obìnrin adébí pé ìgbà tí nǹkan tàkà tó fẹ́ ju agbára ìjọba lọ ìjọba wa tú láti kálukú jókòó lé ní ìsìn lọ́pọ̀lọpọ̀ orílẹ̀-èdè ẹ lè rí nǹkan kan tí lọ lórí títì màá oníkálukú gba lójókòó kódà ọ̀pọ̀lọpọ̀ iná ló dé pé àwọn iléèwé wọn wọ́n ti tì í gbogbo iléeṣẹ́ wọn tì oníkálukú gba lójókòó atọkùnrin àtobìnrin àwọn orílẹ̀-èdè bòmí wọ́n tẹ̀ sí lófin pé ẹ̀wọ̀n àná mọ́tíláṣí má ya mùsùlùmí náà ni o ẹ gbọ́dọ̀ lọ mọ́sálásí má a lè ṣe jàmáà nu mọ́sálásí má a gbọ́dọ̀ ṣe júmọ́ à kí ló dé torí pé ẹrù ń bá wa kó má jẹ́ pé nínú pípadé òun àrùn yóò bẹ lára ẹnìkan tẹ̀mí ó gbé láì mà rẹlẹ́yìí ló ti sẹ́yìn ní àṣàròdì yàrá yìí gbogbo mọ́sálásí inú wọn ti pé tì yàtọ̀ sí mọ́sálásí Mẹ́kà àti Màdínà nìkan eléyìí náà pẹ̀lú ìṣọ́ra tó ní agbára gbogbo mọ́tíláṣí yòókù olùpèpè fún sọ́láàtì yóò pèpè lásìkò sọ́láàtì kọ̀ọ̀kan onìkan ló lè wọ mọ́tíláṣí ẹni tí bá ń pèpè fún sọ́láàtì tó bá ti wá pèpè yóò máa sọ níparí pèpè rẹ̀ lẹ́yìn tó bá sọ pé hayya ala al-falah hayya ala al-falah yóò máa sọ pé sallu fi buyutikum sallu fi buyutikum. ẹ ṣe sọ láti nu lé yín kálukó ṣe sọ láti rẹ lé rẹ kálukó rẹ lé rẹ subhanallah òun náà al ẹ lé yín a rí i pé ìgbà tí àwọn nǹkan yìí ń ṣẹlẹ̀ tí ò bá ti dọ́dọ̀ èèyàn wọ́n máa wo bí pé eré máa dé ni Ah, kí wọn lè le lẹ́yìn tó nìkan má jáde ma àbí jẹ́ nìkan sọ pé ká má lọ mọ́ṣáláṣí gbogbo wọn yà jọ kú ni pọ́pọ́lọpọ́ ó ti máa ronú ó rí pé kọ́ mọ́sí náà náà sọ pé ṣe sọ rẹ rẹ torí tó bá sọ pé ó wà sẹ́ni <clears throat> tó kíní kan rẹ̀ ọ̀kan lu na lọ́wọ́ náà bá gbé jombo tó wájú ẹni tí wọn náà tà fún tọba délé wájú ẹni tí wọn ṣẹlẹ̀ nù mọ̀lẹ́bí rẹ̀ torí di eléyìí ẹni tó sì ti ní ẹ má wà mọ́ṣáláṣí ẹ̀yin náà ti mọ̀ pé gbogbo ibi iṣẹ́ náà wọ́n ti kò pé nìkan lọ ọjà àbí ńlọ ibi iṣẹ́ má títí tá a fi rí nǹkan kan ṣe sí ti ń bẹ́ ńlẹ̀ ọwọ́ dé nàìjíríà wá ń bì bí olè bí àwàdà láti gbà dáhùn sọ pé èèyàn kan ni èèyàn méjì ni wọ́n kéde lánàá pípé èèyàn márùn mi àbí jẹta èèyàn márùn yóò tún mú wa àwọn gbé tiwọn wá láti England ẹnìkan òun tún jẹ́ ọmọ Amẹ́ríkà òun gbé tí àlẹ́ ọlẹ́ òun náà kọ́kọ́ kú ìyàwó rẹ̀ wọ́n lóun

si ka ọmọ wa skul so ní ìpínlẹ̀ Èkó àwọn ò tí ì ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n wọ́n ti ń gbogbo àpéjọ bá ti kóyàn tó ju àádọ́ta jọ lọ ọ̀faramama nítorí tí nǹkan bá lọ tàka ẹ mọ̀ kí Nàìjíríà dáa púpọ̀ àwọn wa kò lágbàláyé ẹ̀rọ báwọn ẹni táwọn tí wọ́n rọwọ́ mú tí wọ́n mọ gbogbo ní Italy ní ìsìn wọn ò fi ẹnìkan dá tí ó jáde wọ́n sì sọ pé ètò ìmójútó ìlera àwọn èèyàn ní Italy ń bẹ nu ètò dájú lágbàlá yìí ṣùgbọ́n ọ̀rọ̀ nísìnyí báyìí sọ̀rọ̀ pé wọ́n máa ń pa ìtọ́jú ara rẹ̀ wọ́n máa ń pa ìtọ́jú ara rẹ̀ là ń sọ báyìí wọ́n gbà bẹ́rẹ̀ sọnù lọ́dọ̀ mẹ́díkù dọ́kítọ̀ pàtó náà bá kú orílẹ̀-èdè ibòmíì ó mú igbákejì olórí orílẹ̀-èdè wọn ibòmíì gbogbo àwọn abẹnugan tí ọmọ wa tú pátápátá ó ti mú wọn àwọn náà ti wà nulẹ̀ torí di eléyìí tíjọba bá wá ní lábẹ́ kẹ́ẹ̀mọ́ pọ̀ láyé ibì kan ó lè bí pé ẹ̀ lọ mọ́ṣáláṣí lọ ṣe júmọ́ à so kò sí wàhálà ń bẹ̀ nítorí pé ẹni tó bá sẹ̀mí tó wà láyé náà ni ó sin lọ ẹni tó bá ti lọ́ọ́ bá bẹ̀ tó bá kú àyè àti sin lọ kò ní sí fún torí ẹ̀ ká má sọ di nǹkan wàhálà ká má yí pé lábẹ́ bí gbogbo ó ti ṣe wà lálàáfíà náà ni nítorí ká burúkọ bàjẹ́ tiwa kọ́lọ́ má jẹ́ ká burú ọjẹ́ tiwa wáyé o jẹ́ kó ní kálukú wa ká gbìyànjú àwọn àgbàtọ́ yẹ ká máa fi wá ìsọ ká má ti pa wọ́n tì. بسم الله الذي لا يضر مع اسمه شيء في الارض ولا في السماء وهو السميع العليم إذا أنا بن داوي لم يتع لورا فإن جاءت الغامة أتن لم يتع نيان يجاتون بابا الله أبي لدى يوم في روح وقبل يوم في الداب بوا أعوذ بكلمات الله التامات من شر ما خلق أعوذ بكلمات الله llahi من شر ما خلق khalaq كما yẹn ká máa gbìyànjú láti rí i pé à ń fọwọ́ wa láti gbàdégbà torí kọ́ máa jẹ́ pé ẹnìkan ti fi àrùn yẹn bà wá lọ́wọ́ nítorí báyìí lẹ́rù jù tí ó fi gbọ́dọ̀ jẹ́ nǹkan kìlọ̀ ó náà ní pé gbogbo èèyàn tó mú un kó làwọn ọba àmọ́ ju mẹ́ta lọ èèyàn mélòó làwọn ti bá tẹ̀ ibi mélòó làwọn fọwọ́ kàn tẹ́lẹ̀ tí nǹkan kan mú láti fọwọ́ kàn tẹ́lẹ̀ tó báyà ń bẹ lára rẹ̀ tó ibi táwọn yẹn lé sínú tó bá yẹ pé kọ́kọ́rọ́ kan wà tó jẹ́ pé wọ́n máa fi sílẹ̀ ẹni tó wá ń nu lára òun ti wá gba kọ́kọ́rọ́ kápẹ́ kọ́kọ́rọ́ tọ́lẹ́tì lọ́jà òun ti wá lò ó ti wá ti tọ́lẹ́tì tí ó ti filẹ̀ lójúmọ́ kan èèyàn bí ogójì ní ìsinmi lo tọ́lẹ́tì lọ́jà sẹ́mi kó tomátíkálì èyí ogójì ń kálọ́ gbà tiẹ̀ èyí ogójì ẹnì kọ̀ọ̀kan nu wọn náà ní mọ̀lẹ́bí mẹ́wàá mẹ́wàá èyàn mẹ́rin ló ti kó kọ́lọ̀ nǹkan sànù wa torí di eléyìí ká máa fọwọ́ wa láti gbàdégbà bákan náà kéèyàn gbìyànjú ẹni tó bá ẹni tó fẹ́ ẹni tó sìn káwa lu ọwọ́ wa láti fi bo ẹnu wa àwọn ìkọ́sí Islam kọ́ wa ẹ̀rí pé béèyàn fẹ́ kọ́ èèyàn lò ń tú lọ́tẹ̀ islam nítorí wọn bá yẹwò fọwọ́ bu ẹnu ẹ mẹ́tẹ̀ ká ṣètò ọ̀nà òkú bẹ̀ kóró sọ ní ìsìn ọ̀rẹ́ ha ẹlòmíì tọ́ ma jáde tí ma ti yẹwò ẹ kàn rí tọ́kẹ́ tí wọ́n ma jáde bíi pẹ́t níbi ẹnu rẹ̀ tí wọ́n bá lọ tẹ́rí gbà tiẹ̀ bọ́ọ̀nù tòtẹ́ ẹ má sì yẹwò ẹ má súnmọ́ ẹ má súnmọ́ torí pé tẹ́ bá súnmọ́ ọkọ̀ ọbẹ̀nu kọ̀ọ̀fọ̀ ọbẹ̀nu possibility wà kí nǹkan kan jáde kọ́ la. ẹtí bá wúkọ ẹ̀jìnà sí láwọn àpé gbogbo ẹtí bá wúkọ nǹkan mú o ń tá a wà yìí ẹni tó wàá ẹ̀yẹra fún ẹ̀yẹra fún ẹni tó nà fẹ́ sí yẹn kó jẹ́ kó ní èkìtà lọ́wọ́ tó pé imo bo inú rẹ̀ tó pé inú èkìtà rẹ̀ so pẹ̀lú báyẹn inṣàlá inṣàlá yóò jẹ́ pé à ń wá ní dábì dáàbò bora wa aláàánú lọ́lọ́ ọlọ́run sì dáàbò bò wa. ká gbìyànjú láti sọra bá bara wa lọ́wọ́ torí ní ọwọ́ ń wọnú ọwọ́ ọ̀nbẹ náà nàka gbòógì tí nǹkan yẹn ti tàkà dáadáa ẹ sì pọ́ mi èèyàn gbogbo ọmọ èèyàn ọba jẹ́ mùsùlùmí ọba àmọ́ jẹ́ mùsùlùmí àti ẹni lọ́wọ́ yìí tọ ọ̀rẹ́ bá pàdé ọ̀rẹ́ wa èèyàn pàdé wa lọ́wọ́ tọ kí a má fi ṣèbínú ẹni tí ma máa bawọ́ tẹ́lẹ̀ ìhà gbẹgẹ́ ni kó kálukú kọ́ má bínú tó asalaamu aleykum salaam salaamu salaam ọ̀rọ̀ wa já bá wà ṣukura so kò sí pàǹbà wọn má báyìí títí tí ó fi di wípé insha allah ntí ń nǹkan ó kù bá a palẹ̀ rẹ̀ mọ́ àwọn stéètì tá a bá ti pẹ̀lú àdìsí anabi sallallahu alayhi wa sallam wípé idha sami'tum bit-ta'un bi ardin fala tadkhuluha wa in kuntum biha fala takhruju minha tẹ́ ẹ bá gbọ́ pé àjàkálẹ̀ àrùn bẹ́ẹ̀ nù lùkàn tẹ́yìn bá bẹ́ẹ̀ ń bẹ̀ gbọ́dọ̀ jáde tẹ́yìn bá ti ń bẹ̀ gbọ́dọ̀ wọ̀ bẹ̀ bá gbọ́ kó ti di tọrọ fákálẹ̀ ń bẹ̀ kò sí bíbù káàtà dáa ní sí kankan bí ó ẹjẹ adúró wa níbi tá a wà ká má lọ síbẹ̀. ìjọba wa wọ́n ní wọ́n ṣòfin pé àwọn orílẹ̀-èdè méjìlá kan láyé ẹnikẹ́ni tí bá ń bọ̀ láti bẹ̀ kó ọmọ ti kọ́ wọ nàìjíríà wọ́n sì kà wọ́n ó yé ṣùgbọ́n òfin yẹn kò tíì dáa tó kò dáa tó torí pé kò sí ìlú náà tó ṣe fọkànbalẹ̀ sí maláyé báyìí nítorí yẹ gẹ́gẹ́ bá àwọn orílẹ̀-èdè míì ṣe ṣe onáà ní ẹ̀ ti gbogbo airport wa gbogbo ojú oju ọ̀nà ojú mi ojú omi tí ẹ lè gbà wọlé ẹ tì í gbogbo ọ̀nà ẹ tí ẹ lè gbà wọlé ẹ tì í. eléyìí ni ó dè kẹ́ ẹ mà wípé ẹni tó bá ní lára nínú ilé pẹ̀lú ògbó ọlọ́ àwọn ọ̀nà láti rẹ̀ gbogbo ọ̀nà náà lẹ̀ tẹ́ ẹ ara bòmí wọlé bá kó wọlé yóò tún máa padà di tọrọ àná. China nìkan kọ́ ní tànkàn yìí ọmọ Italy ètò àwọn tànkà pọ̀ bàjẹ́ bẹ́ẹ̀ náà lọ́mọ bòmí Democrat lẹ́nìkan ti kó wọlé níjó ni Amẹ́ríkà lẹ́nìkan ti wọlé mbẹ́ tẹ́lẹ̀ túmọ̀ sí pé irú ìgbélé táwọn orílẹ̀-èdè míì gbé tí wọ́n ti gbogbo ọ̀rẹ́ àbáwọ̀ kọ́ńtìrì wọn yóò lọ yẹ kí ìjọba tiwa náà gbé kì í pé kẹwàá selective nípa ti mọ̀ pé Nàìjíríà tiwa corruption pọ̀ ń bẹ́ẹ̀ ẹni tẹ́ fi sí ẹnu bòdì tí òyìnbó bá wọlé yọ kọ́kọ́ da lóńkó tó dọ́mọ nàìjíríà lò tẹ́lá tó wọ́n bá pẹ̀lú òyìnbó àtọmọ nàìjíríà òyìnbó wọn da tó dẹ́yìn lò torí pé tí bá mẹ́gun jẹ wá tí ọ̀rọ̀ ra rú fún dọ́là àbó fún pásítẹ́lì bá yóò di ẹ̀yìn kọ́ kí ló fún fún kankan kí ni mo ti tó ẹni tí ó tó ń gbà tó yẹ pé oṣù tó ń gbà kọ̀tẹ́ ọ̀run o ò sì ti sẹ́yìn fẹ́ni tó kò tọ́. torí délé ẹ ti gbogbo ẹ̀kí kálukú wọn gbalé lọ ẹnìkan kò ní wọlé. káfíń bá a mà ẹni tó bá ní lánú lé ọ̀nà wo lágbà tá a fi sògùn rẹ̀. kọ́mọ́tẹ̀ pé ó tún máa gbé tuntun wọlé wá bá wa. sọ̀rọ̀ pé tí wọ́n ṣẹlẹ̀ ní kírun kàyí báyìí àwọn kan máa ń gba owó lóko pípọ́ lọ tàkà lórílẹ̀-èdè ibi tá a ti gbọ́ kó ti pọ̀. ẹlòmíì lè pé kó one million dollar fún òun lọ fẹ́ẹ́ di ẹ̀ kọ́ńtìrì báyìí yóò sì ní kó san sínú àkáǹtì yóò sì sọ fún ìpín fáwọn ọmọ rẹ̀ tó ń bá kú òun ti èdè yín gbogbo ẹni tí ó ń bùkátà àti ẹni tí ó bùkátà lórí gbogbo ọ̀n bá sọ̀rọ̀ àti òfin fún kálukú irúfẹ́ ti gbé Eh, Aljazeera wa ṣe jáde wọ́n wá kọ alifabẹtikali téèyàn bá rí èèyàn sùn orílẹ̀-èdè kọ̀ọ̀kan iye èèyàn tó mú iye èèyàn tó ti kú iye èèyàn tó mú iye èèyàn tó ti kú iye èèyàn tó mú iye èèyàn tó ti kú. ẹni tí tí wọn ò jù ni ló ti mú èèyàn kan bẹ̀ èso ti hànú kọ́lọ̀ ń dákun kọ́ sànù wa torí ẹ àrùn ó kéré ní àbótóbi ọlọ́run à ń bẹ̀ ọ́ pẹ̀lú àwọn orúkọ rẹ tó dára jù àtàwọn àròyìn rẹ tó ga jù ìwọ nìkan lọ́ba tó láàbò lọ́dọ̀ mọ́sà ìdáàbò rẹ bò wá ìwọ lọ́ba tí ó mú kí nǹkan yọ máa ṣẹlẹ̀ ò sì sí nínú àwọn ẹ̀dá ìwọ ọlọ́run tó lè kakó ńlẹ̀ ìwọ ọlọ́run bá wa kakó ńlẹ̀ ìwọ ọlọ́run bá wa kakó ńlẹ̀ ìwọ ọlọ́run bá wa kakó ńlẹ̀ àmọ́ pé wọ́n ẹsẹ̀ wa sàmójúkúrò fún wa má wo ẹ̀ṣẹ̀ wa má wo wà burú ọwọ́ wa má wo tàwọn òpònú tó wà láàrin wa àwọn ẹni tó yẹ pé wọ́n ń tẹ òfin rẹ lójúmọ́lẹ̀ ọlọ́run ṣàánú wa ọlọ́run dákun ṣàánú wa ọlọ́run dákun ṣàánú wa káwọn ti pé ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá ó wá pa wá láṣẹ pípé káàdùn àwọn olè máa gbà ká máa rántí sí asọ́láàt fún anabi wa muhammed sallallahu alayhi wa alihi wa sallam ní ìbẹ̀rẹ̀ àti parí àdúrà wa yìí máa ṣe sábàbí káàdùn ògbà sallallahu masalli ala muhammadin wa ala ali muhammad. كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم إننا عبيدك أبناء عبيدك أبناء إمائك نواصينا بيدك ماض فينا حكمك عدل فينا قضاؤك نسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وهمومنا برحمتك يا أرحم الراحمين اللهم قل لنا ولا تقل علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأصلح لنا بلادنا نيجيريا وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله